ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi aláyọ̀ mi I will love you forever. ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi aláyọ̀ mi I will love you forever. ẹ wo dádì àti mọ́mì ẹ jọ máa kọ́ fúnra yín mọ́mì ẹ̀yin náà sọ pé ọkọ mi onítẹ̀mí o ọ̀rẹ́ mi aláyọ̀ mi. I will love you forever. ẹ wò kájọ máa lọ́ọ̀bù ara wa forever ìyẹn gangan ló lè mú kí ìfẹ́ kó máa tẹ̀síwájú nínú ìgbéyàwó wa ẹlẹ́yìn náà mo tún fi kí i káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tìyín gangan orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Ọlá Ọ̀nàbàjò aya olúwaṣọlá fún mi aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ ẹ̀ duchess of love lórí ètò ilé aláyọ̀ náà ni lórí Orísun tẹlifíṣàn tiwa ṣe rí àwọn ìdílé aláyọ̀ tèmi tá a jọjú wọlé lẹ́ẹ̀kan Hmm. ẹ̀rí sísá mi bọ́n ṣe ń kó mọ́lẹ̀ sí ṣe professional <laughs> ṣe professional <laughs> ẹ wo mo ti gbàgbà fún wọn wọ́n ti jókòó ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yìn ìdílé aláyọ̀mí ṣe dáadáa lẹ́dí sísá mi ilé dá wa lóhùn <laughs> ṣe dáadáa lẹ́dí ẹ kú tọ́jú bàbá wa lórí ètò ẹ ṣe náà ni sísítà mi ń tọ́jú yín ẹ̀yin náà ń tọ́jú sísítà mi. àjọ ń tọ́jú ara wa. yes àjọ ń gbádùn ara wa ni o èèè e, e, e. bẹ́ẹ̀ ni yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní ẹnu oníkọ̀ báyìí náà ti máa ń gbọ́ pọ̀ bọ́dà mi ẹ bá mi ṣe àfihàn ìdílé yín fún àwọn aráalé. dára bẹ́ẹ̀ hmm. ìdílé wa ni ìdílé akíngbadé hmm. orúkọ tèmi ni adélẹyẹ hmm. orúkọ ìyàwó mi ni chineye yorùbá tí ó fi ọmọ Igbo. <laughs> Yorùbá tó fọ̀bọ̀ Igbo. Ẹ everybody wọ́n ní omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Ọ̀ join ọmọ Igbo gan ti di ọmọ Yorùbá báyìí. Ẹ nítorí ìgbà tẹ́ ẹ dé ẹ ní ìdílé Akíngbadé. Everybody ti dá Akíngbadé àbí sísà mi. Sísà mi ìgbéyàwó yín ti tó ọdún mélòó? Okay, so ẹ kálẹ̀ gbogbo ilé ìwé. Mhm, gbogbo ilé ń gbọ́. <laughs> Okay, so. Um, Our marriage is twelve years already. So. Wow. Ọdún méjìlá gbákogbáko twelve good years nínú ìgbéyàwó yín adùn oyin síwájú àti síwájú sí láṣẹ Ọlọ́run ọba a dẹ̀ tún kí yín pé ẹ kú pọ̀pọ̀ ṣìnṣìn happy anniversary ah ah, ah ọ̀gá ẹ bá fọwọ́ gbé sísàmílẹ̀ kẹjọ pé ọ̀gá you are beautiful pọ̀. ẹ̀yin náà bá a sọ fún ọkọ yín pé ah, ah, I love you so much. Hey, no one but you. Oh my God. Ẹ̀dà bọ́dà mi nílẹ̀ ti pàdé Adúmáadán Òrékelẹ́wà ah, tán jókòó tì yín ní ìṣẹ́jú bíi méjì sí mẹ́ta ṣe rántí ní ṣókí ṣe rántí ní kúkúrú ní gbòǹgbò. mo lọ bá ìjọ Ọlọ́run kan ṣiṣẹ́ ni mm. ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mo rí wípé obìnrin wọlé ah, ah. ọmọ wo ló dára yìí. bàbá wa àwọn aráalé rẹ̀ ẹ ṣe ló <laughs> bá wọlé bó ṣe wọlé wẹ́rẹ́ mo ní àṣẹ wẹ́rẹ́ ní ṣe olúwa. ọmọ tí mo pè tó jẹ́. Ah, ah, ìwọ rèé. Oh mo ṣe bí ẹni pé mi yè rí. ẹ lọ bá ìjọ kan ṣiṣẹ́. bẹ́ẹ̀ni irú iṣẹ́ wẹ̀ má bínú. iṣẹ́ choir mo hmm, máa direct choir mo máa instruct mo máa teach hmm, music hmm, àwọn ìjọ yẹn wá pè mí pé kí wọ́n bá wọn ṣiṣẹ́ kí wọ́n bá wọn take choir ibi tí mo ti wá ń ṣe ni òun ti wọlé òun náà wà ní choir nígbà yẹn lọ́hùn mo ti wọlé ni ìbára ẹni tó ń jó ta ló ń jó bí kòkòrò yìí mo ra ṣe bí ẹni kébì yìí rí mo dẹ̀ rí òun hmm. ṣe bẹ́ẹ̀ ni kébì rí hmm. bá ṣe parí bá ṣe parí ibi tọ́nà àti wá mú orin tó fẹ́ràn jù nígbà yẹn lọ́hùn orin yẹn ni mo tún wá ń kọ́kọ́ yà lọ́wọ́ aṣọ nǹkan nínú o ti fọ́ fún mi. <laughs> olúwa o. bá ṣe pàdé nìyẹn oh hmm. ìgbà tí ìgbà tá a parí tó ṣe ń lọ mi ti ẹ waste time kọ́ ló bá ní mi ti sọ pé àmọ́ ah, ní ìfẹ́ mi kò sọ straight pé i want to marry you. wow. ló máa fọ́sẹ̀ rè é. ó rò pé bí àmọ́ ń ṣeré ni. Hmm. bẹ́ẹ̀ ni. kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ibi tó ti lọ lé mo ti lọ hmm. bá pásítọ̀ ẹ̀ mo sọ wípé mo rọ̀ mọ̀ kan ní kwaya hmm. mo lè fẹ́ fẹ́ pásítọ̀ ní ṣé mo ti sọ fún mo ní rárá pásítọ̀ ní ẹ̀ẹ́ ok kí lọ sọ fún. ẹ lọ sọ fún. ìgbà òun náà kò tí ì kí mo ti lọ sọ fún pásítọ̀ ẹ̀ mi mọ bó ṣe lọ bá pásítọ̀ yìí pé ẹnìkan bá lọ bá bá ni hmm. pásítọ̀ bá ní ẹnìyẹn tí wàá bá mi hmm. bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. kí gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn sísítà mi ní ọjọ́ yẹn lọ. Oh my god. ẹ rántí bọ́dà mi kẹ máa rántí bí ọdún bíi mélòó nìyẹn sẹ́yìn bọ́dà mi ìyá ti tọ́dún mélòó. two thousand eleven. that's thirteen years ago. mi ti lọ thirteen years. Ah, ṣé kò ti ju thirteen years lọ bẹ́ẹ̀ ni thirteen. ó dà nígbà tí bọ́dà mi wá ní i want to marry you like that just, just like that <laughs> kí ni àwọn nǹkan tẹ̀yin ń rò kí lẹ rò sí wọn pé ah. kí ló ń ṣẹlẹ̀ gangan. ok so aráalé ẹ máa pa mí tì kí n máa mix yorùbá àti english. kódà mi ti ṣàlàyé ok so <laughs> ok so níjọ́ yẹn náà like mm. i just came back from work mm. dancer ni mi hmm. àti fitness instructor so. <laughs> and I happened to be in the choir that's in church so mo ṣe wọlé hmm. particularly that time mm. <laughs> that song tó ń kọ́ choir I know the song <laughs> victory by Tiribet and my name is victory <laughs> mm. so that song was like my best as at that time mm. and coincidentally that was the same song I did wow. where I was coming from so when I entered and the person was just playing but this person was playing ah no no no hmm. <laughs> the the playing oh, so uh, the playing the <laughs> playing can make you speak in tongues mm. so ìgbà tó wá bá mi lóòótọ́ wọ́n ṣe bá mi yẹn eh, you know somebody just coming to meet you straight and tell you I want to marry you <laughs> mo kọ́kọ́ fọ́sẹ̀ rè náà. I laughed and laughed and I even told myself, please permit me to laugh. I said, go ahead. And he was just standing. You know this kind of person he was just looking at me like eh keep laughing mo rẹ mo rẹ́rìn pa níjọ́ yẹn then I told him abadi <laughs> I just left him so but bó ṣe sọ uh, my pastor called me for something else and when I got there after we had finished we have executed what he called me for wọ́n wá sọ fún mi pé ẹnìkan wá report mi ah. èmi wá wo ara mi pé ẹnìkan wá report mi <laughs> and my kind of life ẹnìkan tí mo report tí mo share tí o sọ fún mi tó lọ report mi ó ti ṣí because me i'm that kind of person if i offend you tell me directly and you know we'll make ways and probably i will apologize so wọ́n ṣe sọ fún mi pé ẹnìkan wá report mi wọ́n dẹ̀ sọ pé ah report yẹn pé ó serious o ó ṣe kí ni as you know and he painted the picture like serious offence ah ìgbà tí offence yẹn ti wá fẹ́ pọ̀ jù i just told myself pastor help me tell the person sorry ah ṣe bó ti tán he said no then when i was about leaving he just said ah the person that reported you is so so so ọkọ porúkọ said he said he wants to marry you o rẹ́rìn níjọ́ yẹn he said exactly i asked him if he has told you because i know the person that is going to ask for marriage mm. <laughs> she has coin a little that's how he <laughs> put it but that particular day there was something very significant ìgbà tí mo lọ hmm. that particular pastor i don't want to mention his name. Mm because he will watch he's going to watch this yeah. i'm going to tell him to watch this <laughs> so yes so i don't want to mention his name so you know because i'm not permitted to uh what was sọ fún joy it was very significant for me he said laugh as you can but hmm. if you see him pretend but if you go home rejoice ah ah wọ́n ní tẹ̀ bá rí wọn kẹ́ ẹ ti bí ẹni pé kò sí nǹkan kan yes but tí bá ti délé kí n máa yọ̀ kí n máa ah. hmm. you know I had I just let it go and I I got back home but I start, I started thinking about like you see him pretend so lóòótọ́ ìgbà tí mo wá rí hmm. he asked me to meet him somewhere we met and he just said hey, eh, what's your response mm. coincidentally they were playing football that day mm. <laughs> and you know we started laughing again and because the pastor said that thing. And you know, um, sometimes God just lead people to you. Not sometimes. God actually position people in your life to help you, you know, so to guide you. So when I kept remembering that word and I told him, okay, just give me some time. You know the way. Eh, nǹkan tó jẹ́ kí n fi rẹ́rìn ni pé the first thing mm. you just you just saw a woman and you just walk up to the woman and say you want to marry then number two. Mm. Mm vicky don lie mo ti fọ́ fún wọn náà eh, <laughs> <laughs> mo ti fọ́ fún because he's plain yes he's gifted <laughs> he's gifted as a minister of God that is specialized in music directing he's very gifted it's not because he's my husband I mean I celebrate God in his life <laughs> is gifted. So Amen. when I had that those chords, um, musically inclined, even as an instructor in dance too. When I heard those chords, they were exactly the way Tai Tree Breath's musical chords sounded. So I'm like, ah, it's exactly what I heard in the <laughs> in the music. The music, the whole, you know, eh, you know. So it was more like <laughs> no Oda, no it's <laughs> it's fine let me just keep laughing. ó dáa àdúpẹ́ àdúpẹ́ thank God. bàbá wa ìbéèrè kan wà tó ń gbé mi lọ́kàn nípa ìrìn àjò ìgbéyàwó yín ṣùgbọ́n àsìkò wa ti sáré ní abala yẹn ẹ kú kalẹ̀ lórí ètò ẹ yára ní ó dá mi lójú pé ẹ̀ ń fọkàn tẹ̀lé àwọn ìdílé aláyọ̀ mi yìí bí wọ́n ṣe pàdé ara wọn ẹ̀yin náà ń gbẹ̀ bá ara ẹ̀ sì kọ́kọ́ mọ pẹ́ẹ̀pẹ́ bí wọ́n á sì káwọ́ sẹ́yìn ò ní tètè lọ lahùn kẹlòmíì ò tó ṣáájú ẹ̀ <laughs> bí bàbá wa ṣe ṣe kí ni ẹ́ gbámú. ó lè tún ilé ọlọ́rọ̀ lẹ́sìn wa lórí Orísun tẹlifíṣàn ẹ jókòó kẹfẹ̀yìntì ẹ má ti lọ síbi kankan à ń padà bọ̀. ó lè tún ilé aláyọ̀ lẹ́sìn wa lórí Orísun tẹlifíṣàn tiwa gangan pẹ̀lú èmi àti àwọn ìdílé aláyọ̀ tèmi lórí ètò ìléni ìdílé Akíngbadé ìyáàfin àti bàbá wa Akíngbadé ẹ kú kalẹ̀ lórí ètò sà ẹ kú kalẹ̀ lórí ètò máa ẹ àwọn aráalé wọn ń fi ọkàn tẹ̀lé yín gbogbo bí ìyá wa ṣe sọ pé ẹ̀rín yìí náà ni àwọn rí lọ́jọ́ tí ẹ̀yin sọ pé I want to marry you just like that ìbéèrè tí mo ló ń gbé mi lọ́kàn kí n tó lọ sí abala tí a fẹ́ bọ́ sí báyìí ni pé kí lẹ̀yin rí tó fi jẹ́ pé ẹ̀kan lọ sọ fún wọn pé I want to marry you ẹ tiẹ̀ wò pé òkè o jẹ́ n tiẹ̀ wò wá ọmọ yìí o jẹ́ n ṣàníyàn díẹ̀ o jẹ́ n ṣe léyìí jẹ́ n ṣe tán. irú ìgbà tí mo rí hmm. mo ti rí obìnrin oríṣiríṣi hmm. mi kì í ṣe ọkùnrin kan tó máa ń fẹ́ obìnrin fẹ́ obìnrin kiri ẹni hmm. tó bá fẹ́ yọ lẹ́gbẹ́ yọkan ló ń date wà focus. bẹ́ẹ̀ni focus. ìgbà tí mo rí o tí mo ṣe rí mo dẹ̀ wo irú ministry tí mo ń run the gift talent money, mo ní wá okay You ẹni báyìí ó máa fit in because ó máa understand me better gẹ́gẹ́gẹ́gẹ́ tí mo rí inú ẹ̀ nìyẹn. ó dà ìbéèrè pọ̀ ṣùgbọ́n a tún fi yẹn lẹ̀ di ọjọ́ mi tẹ̀ bá padà wá eré ọlọ́ àti bó ti abala tẹ̀ tí ń dúró de abala ṣé o mọ̀ mi tán bọ́dà mi ẹ bá àwọn ojú ìyàwó yín ẹ bí wọ́n pé ṣé o mọ̀ mi tán dáadáa. ṣé o mọ̀ mi tán dáradára. the <laughs> process <laughs> ṣe lẹ́ẹ̀kì ìgbéyàwó ọdún méjìlá ah, ah, ti mọra ayé dédè kan ẹ̀yin náà bá bèrè lọ́wọ́ pé ṣe ẹ̀mọ̀ mi tán dáadáa. ṣe ẹ̀mọ̀ mi tán dáadáa. ó mọ ẹ̀ mo gbìyànjú. a mọ̀ bẹ́ẹ̀ ti mọra yín tó báyìí ta ni ó bá wa kọ nǹkan bọ́dà mi ẹ gbé fún sísà mi kan máa kọ ẹ̀yin ẹ bá wa fi eléyìí bojú yín lọ sọ́nà ẹ̀yìn. Ah, olúwa. Hmm ìṣeun gan ni a dúpẹ́ ẹ má bínú ìṣẹ́jú méjì péré ni a ti padà dé sísá mi ṣe kánìṣó ńlẹ̀ wọ́n ní kí ni favourite athlete tiyín your own favourite athlete eré ìdárayá àbí eré ìdárayá àbí eré ìdíje tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù your own ẹ kọ sílẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ṣe lè kọ́ àmọ́ kà báwa bá ṣe lè kà á ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí wọ́n ní ìlú wo láti bí ọkọ yín ìlú wo láti bí ọkọ kì í ṣe ọmọ ìlú tán jẹ́ o ìlú tí wọ́n bí wọn sí ìlú tí bàbá àti ìyá wọn bí wọn sí. yíyí tàṣírí tù your husband born <laughs> city oh my god eh, ìlúwo ni o ìlúwo ni o. ẹ má sọ o ẹ ní àǹfààní láti kọ́ ẹ ní àǹfààní láti sọ síta. okay so. ẹ má mm. sọ síta o ẹ má hàn ọmọ ẹ <laughs> ọkọ yín mọ dòre mi o. Oh. I hope I get this. <laughs> I just hope I get this. A <laughs> kàn káàṣì ẹni. Oya. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé, wọ́n sọ pé ẹ̀yin fúnra yín ẹ̀gbọ́n àti àbúrò mélòó lẹ ní how many siblings do you have you yourself. Hmm. ìbéèrè tó parí rèé wọ́n ní your husband best local dish ọkọ yín oúnjẹ ìlú wọn tí wọ́n fẹ́ràn jù tàbí oúnjẹ tiwantiwa tí wọ́n fẹ́ràn jù. I should get that one. <laughs> oúnjẹ tiwantiwa tí wọ́n fẹ́ràn jù. ẹ ṣeun ó ti tán síbẹ̀ ẹ ti gbìyànjú. God o bàbá wa lórí ètò ẹ bá wa yọ òdòdó ẹ ṣeun ìyá wa wà kẹrin <sighs> dáadáa ṣe àdúpẹ́ káàbọ̀ padà sórí ètò <laughs> ìlàláyọ̀ ṣe dáadáa lédè ṣe ẹ̀bínú ìpè àdìkẹ́ kankan bójú ìbéèrè alákọ̀ọ́kọ́ lélẹ́yìí tí a béèrè lọ́wọ́ ìyàwó yín your wife favourite athletic àbí athlete. àwọn ẹ̀kọ́ máa gbá bọ́ọ̀lù máa gbá bọ́ọ̀lù tẹ́lẹ̀. Hmm ìyàwó yín máa ń gbá bọ́ọ̀lù ah. hmm, wọ́n ti fún wọn tán wọ́n kọ football hmm, sport football ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ̀ a sọ pé ìlú wo ni wọ́n bí yín sí gangan kì í ṣe ọmọ ìlú tẹ́ ẹ jẹ́ o. Àkórè. Ah! ẹ ní. ní ọjà Ọ̀ṣọ́dì. nílùú. Àkórè Ondo State. Àkórè Ondo State. Ìlàjì máa fún sísá ní half wọ́n kọ Ondo state nítorí mo mọ̀ pé Àkúrẹ́ is Ondo state but wọ́n wá kọ ìlú kan wọ́n kọ ìlú Òkè Dánsá. Ah, street wa náà nìyẹn but Ondo town nìyẹn wà. òkè ọmọ Ondo town gangan ni wọ́n fẹ́ lò wọ́n ti rò pé Ondo gangan náà bí yín sí ṣùgbọ́n àkúrẹ́ lọ́bí yín sí mo fún ọ ní half ẹgbà half nínú yẹn ẹ gbìyànjú ẹ ti ẹ gbìyànjú. ó dáa àsọ wípé Eh, ẹ̀gbọ́n àti àbúrò mélòó níyàwó yín ní your wife how many siblings your wife ní ayàtọ̀ sáwọn mẹ́fà mẹ́fà hmm. wọ́n gbà tán sísá mi kọ six siblings hmm. hmm. okay now ẹ mọ̀ra yín dáadáa a sọ pé eh, your own best local dish oúnjẹ tiwantiwa wo lè fẹ́ràn. ti tèmi. Hmm. Ah, iyán ni. iyán ló ń jẹ. àti ìṣapá. <laughs> ta ló wà máa ń bá yín sọ bẹ̀ ṣapá sí ìyàwó yín mo bẹ̀ sọ. I have tried to cook it once now. Oh, oh, oh give me my ẹgbẹ́ fúyàwó. oṣù gbèjìlẹ̀ kan. ẹ̀kan oúnjẹ tíyàwó yín fẹ́ràn jù ah! oúnjẹ tọkọ yín fẹ́ràn jù. that's what he likes. kẹ́kẹ́ máa ṣe <laughs> owó ìṣapá pọ̀ káàkiri. àtọ́jú ó lè. I don't do. àwọn kò sí àsìkò ah, láti bá agbóyè pòpò. ẹ lọ ra yam panda. Eh, we have eh, eh. we do that one. Ah. ìyàwó yìí gbà ó wọn kọ iyán and ìsápá soup ah. or ẹ̀gúsí. gbọ́dọ̀ ẹ̀gúsí yẹn gbọ́dọ̀ toro you know ayé ó toro mọ yẹn ìsapá toro mọ ọmọ wa complain yìí. ó ga etí gba eighty five percent. okay one hundred ẹ pàtẹ́wọ́ fún yín ìyàwó yín mọ̀ yín dáadáa ẹ̀yin náà dẹ̀ mọ ìyàwó yín dáadáa gbogbo yàrá ilé ẹ̀yin náà lọ fojú sí àwọn nǹkan kéékèèké nínú ọ̀pọ̀ ẹlòmíì ò mọ iye sibling ìyàwó ẹ̀ ẹlòmíì ò mọ iye sibling ọkọ ẹ̀ ah kí ló ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ fẹ́ẹ́ ṣeré kékeré yìí tó bá jẹ́ ẹ̀yin ẹ sọ pé ẹ̀yin tó bá jẹ́ àwọn ẹ nawọ́ sí wọn tó bá jẹ́ ẹ̀yin ẹ sọ pé ẹ̀yin tó bá jẹ́ àwọn ẹ nawọ́ sí wọn wọ́n ní ta ló wà romantic jù nínú méjèèjì. mi hmm yìí o wọ́n ní ta ló fẹ́ràn ọmọ ta ló súnmọ́ àwọn ọmọ jù láàrin ẹ̀yìn méjèèjì ah. ìyàwó yín kọ́ wọ́n méjèèjì ah. wọ́n ní ta ló máa ń ṣiṣẹ́ ilé jù ah. ẹ ti ń gba first oh position wọ́n ní ta ló máa ń fẹnu kó nu jù wúkì sí i. àwọn náà lè rà wọ́n ní ta ló máa ń ra ẹ̀bùn jù láàrin ẹ̀yìn méjèèjì wọ́n ní ta ló máa ń jẹ búrẹ́dì jù. Hmm, the children. Ah! <laughs> kò sí yẹn láàrin <laughs> the children. wọ́n ló máa ń jẹ ṣokoléètì. ah no kò sí. it's not about healthy living. ẹ dà ẹ̀yin ẹ ní health kínní iṣẹ́ tiyín wọ́n ní ta ló fẹ́ràn láti máa jẹun jù hmm. nínú ẹ̀yin méjèèjì ta ló hmm. máa ń jẹun ta ló fẹ́ràn oúnjẹ Mm-hmm. without <laughs> eh, èèyàn kan máa ṣàfẹ́ràn oúnjẹ ju ẹnìkan lọ sometimes <laughs> wọn ta ló máa ń tètè bínú. Hmm. pastor <laughs> ah, pastor ṣé tòótọ́ pastor it's you ṣé kí n gbà. ọ̀pọ̀ òun ni bọ̀ jẹ́ kí faramọ́ sí ìdàpọ̀ lè wé nítorí ìbẹ̀rẹ̀ pastor pastor pastor is the guy. wọ́n ta ló fẹ́ràn ìbálòpọ̀ jù láàrin eh? méjì ta ló love sex more èmi náà ni. Ah. fifty fifty. tani tani ma grab ni. pastor to me. pastor can grab. yes na pastor wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó wọn wọ́n ah, free láti sọ̀rọ̀ tó dáa ó dáa ó dáa ìjà sáré lọ sókè lọ́wọ́ oh àsìkò wa ti sáré. àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò wọn mọ ara wọn tán dáadáa ẹ̀yin náà ẹ mọ ẹnì kejì yín ohun tó dáa ni á jẹ́ kí okùn ẹ̀mí ìfẹ́ yín kógùn ẹ kú kalẹ̀ lọ́dẹ àpadàbọ̀. ẹ kú gbádùn ètò ilé aláyọ̀ lọ́ọ̀dẹ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá tẹ́ ẹ ti ń gbọ́ wá pátápátá èmi àti àwọn ìdílé Akíngbadé láti jọ wà lórí ètò ní àṣálẹ́ ní lórí Orísun tẹlifíṣàn náà lẹ́wà ìyẹn fún àǹfààní ìtẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ kú kalẹ̀ lórí ètò bàbá wa ìyá wa ọ̀gá àwọn aráalé wọn ń gbádùn yín wọ́n ń kó yín jẹ rọ́ṣirọ́ṣì ẹ kó tó di pé à ń lọ sọ ojú àbẹ́ ń kó ẹ sáré bá mi wo ojú ìyàwó yín ó yẹ ká ti ṣèyẹn ká tó lọ sí lágbára ṣùgbọ́n àsìkò wa ó sáré ni ẹ nítorí pé o mọ̀ mi tán dáadáa. nítorí pé o mọ̀ mi tán dáadáa. kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí o. kí ló fẹ́ kí n ṣe. lémi yìí o. lémi yìí o. Mm-hmm. kí ló fẹ́. ó fún ṣèkì blanchek blanchek la fún yín lórí Orísun TV. Mm. I'll tell you later. <laughs> I'll tell him now. Everybody wants to hear because he's asking you too. Okay. And he will tell Sorry, you. So because I know you very well. Mm. I hmm. need a kiss. Ah, kiss. hey, not love her, love her. <laughs> yeah, she said she needs a kiss. Ó fẹ́ràn ìfẹ́ ní kọ́nù. Òun máa gúnyán. Kiss ló ń fẹ́. No, sir. It's okay. Ó dáa, ẹ̀yin náà ẹ bá mi kọjú sọ̀kọ̀ yìí nítorí pé ẹ̀mọ̀ mi tọ́ dáadáa. Nítorí ẹ̀mọ̀ mi tọ́ dáadáa. Ilé wa fẹ́ kí n ṣe fún yín lálẹ́ ìní ìgbà Mm. Alẹ́. Ẹ eh, lálẹ́ ni. Ah, it should be down now. Iso was now. Eh, uh, now, now. Eh, that's what I said. Ah, okay. Don't Roger. have to be now, now, now on set. Okay. Nǹkan tí wàá ṣe fún mi tí mo mú fi. Kí lẹ fẹ́ kí n ṣe fún mi? Lẹ́nu. Mm. Ọtí. Iyán yẹn máa wà lóde. Ah, you see? It's not a problem. Àti ìgbésàpá. <laughs> ah you you house of kiss me i thought you say odo mẹ́ta or odo mẹ́ta. no no no no because i will collect that one that one is sure <laughs> <laughs> that one is sure. that one is sure banker oya yín àtọbẹ̀ ṣapá dundee. no ìṣapá is not dundee o. Oh. egusi instead okay. okay you put egusi. iyán and banga. ó dáa àti ah, bóge. <laughs> ó dáa àwọn ìdílé aláyọ̀ mi wọ́n mọ ara wọn tán wọ́n fakọyọ bàbá wa ká fẹ́ sojú abẹ́ǹkọ́ ṣé ká sọ ṣé ká sọ ó dáa ìbéèrè tán gbọ́ wá fún yín lélẹ̀ wọ́n ní ṣé ọ̀dọ̀ bàbá wa ló ti dúró wọ́n ní ṣé ó ti ní ìgbà kan tẹ́ ẹ ti fi àṣírí kan pamọ́ fún ìyàwó yín tó wá padà tú síta tó bá wà báwo lẹ ṣe yanjú ẹ̀ bóyá ó lè jẹ́ ìwà kan tẹ́ ẹ ti wo àṣírí kan ṣá have you ever kept a secret from your wife. Ah. Uh mi ní any secret sí i mi dẹ̀ ti sọ anything for me A shiri. à last tó dàbí àṣírí. A shiri. Eh, first eh. àṣírí hmm. tèmi come máa jókòó tèmi kan máa rò Roll, roll, roll. A shiri. tí mo last kankan. ẹ sọ fún wọn pé nígbà tí mo wà kékeré mo ti lọ kọlu bàbá lẹ́mu rí o. <laughs> ok ok ok mo ti rántí pé òbí ro mo ti lọ ṣe nǹkan kan rí o. òbí ro ẹdìyẹ ni. àṣírí náà ni. tí mo sọ fún ẹ wípé a fi ọkà bàbà àgègè ni kàn. Okay. Ìjọba wa gate, a máa fi tán ìdíyẹ wọlé. Oh, like you say you deceive somebody's fall to your <laughs> company. A máa wá tilẹ̀kùn. Is that the àṣírí? A máa wá pa, a máa fi mú gàrí. Hmm ah pastor God has forgiven you. ìgbà tó yá láti láti ẹ̀dìyẹ kò wá ká wa lẹ́nu mọ́. kábíyèsí ọlọ́run that I told you that we now graduated eh, to killing goat but ah. but àwárí yẹn ṣe ìgbà <laughs> táwọn Yorùbá máa ń ṣe tí wọ́n á ṣoṣù ká sórí ewúrẹ́ tó máa fi sí ewúrẹ́ rẹ̀ dé kò lá ṣe é fún ìgbà tó wúrẹ́ ti pẹ́ mi àwa lọ gbé má ṣe gbé dókè báyìí pé káwọ wọlé kò fò láti orí òkè ní sísàlẹ̀ bó ṣe escape nìyẹn <laughs> ewúrẹ́ japa uh, ẹ jẹ́ ìbéèrè lè sísá mi abalẹ̀ ọjọ́ abiláwa ṣó ní ìwà kan tí ọkọ ti wù tí ẹ fẹ́ kí wọ́n yí padà bóyá tí wọ́n máa ń wù tí ẹ fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí pápá. wọ́n hmm, hmm. ṣe máa ń sọ gbogbo hmm. ọkùnrin ní ego. So because he's a pastor does not make him <laughs> different from <laughs> all the men. So nígbà mi ah the tendency how come my shoe eh ah i don't like this so so hmm. those are just the only thing. àwọn ego hmm. ṣe bóyá nípa ah. ìsọ̀rọ̀ sí. Hmm, like ah tèmi nìkan ló máa ṣẹlẹ̀ ah. kan yí padà bàbá wa Let's <laughs> go. gbọ́ ìyá wa ní àwọn ìwà ọkùnrin àwọn ìwà ẹ pípẹ́ kẹ́ ẹ̀ ń bá wọn sọ pé díẹ̀ díẹ̀ díẹ̀ ó máa ń ó máa ń wù wọ́n. I will work on it God help amen ṣe i pé bàbá wa gan tiẹ̀ dúró kí n sọ pé kán ṣèlérí tí wọ́n fi ṣèlérí fún yín wọ́n ti sọ pé àwọn máa ṣiṣẹ́ lé lórí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lé lórí nítorí èmi máa béèrè lọ́wọ́ ìyá wa lẹ́yìn ọ̀sẹ̀ méjì pé ṣé <laughs> kò tí ì ṣẹlẹ̀ padà ó dá àti kúrò ní abala yẹn a fẹ́ bọ́ sí abala eré ìfẹ́ ah, ó dùn mí pé a lè gbé dùrù wá síbí. Si àti fèrè kẹ́ ẹ bá wa fi fèrè kọrin fún ìyá wa ṣùgbọ́n ẹ̀ nítorí pé ẹ jẹ́ olórin náà ẹ bá wa bóyá kẹ́kọrin ìfẹ́ kékeré kan fún ìyàwó yín ká tó yí sọ́dọ̀ tiwọn ẹ bá ń wojú wọn ẹ bá ń kọrin ìfẹ́ kékeré fún wọn àsìkò ìfẹ́ náà lẹ́wà nínú ìgbéyàwó yín lọ́wọ́ báyìí ọmọ lẹ́yìn ojú ẹgẹ́ ọmọ tó dùn hmm. àbẹ̀yìn funfun lẹ́nu bí ajá ẹ bá ń wojú ọkọ yín ìfẹ́ rẹ ń pa mí bí ọtí hmm. ó ń pa mí bí igbó ìfẹ́ rẹ máa ń dà mí lórí rú ìfẹ́ rẹ ló ń mú mi eh, dùn eh, eh, ìfẹ́ rẹ ah, ìfẹ́ rẹ ló ń mú mi dùn. Ah, ẹ máa fọwọ́ sí wọn eh, lẹ́yìn kẹ́ wá máa sọ pé thank you èèyàn kàn pòsè orin tó dùn báyìí fún yín torí mi gbọ́ mi gbọ́ orin yẹn rí ah, wọ́n gbé wá ah, yes ẹ̀mí olúwa o orin yẹn dè dùn ẹ́ oh eh, wọ́n ní ìfẹ́ rẹ̀ ẹ́ eh, ẹ́ dà ìyá wa ó dà ẹ̀yin náà àmọ̀ yín sí olórin àmọ̀ yín sí olórin wọ́n ní kẹ́ ẹ sọ. So, ìdí help us tell your husband ìdí tí ẹ fi lè gbé láì wọn the reason that you can't live without him ẹ bá wa sọ fún wọn níṣẹ́jú díẹ̀ ní ìkẹ́kẹ́ yìí kọrin. the reason why we can't live without you you're my God sent mm. from the day one till now till forever mm. for Adeleye Fana for Akingbade. <laughs> you are a man that allows his wife to swear hmm. without being intimidated by her success. ọkùnrin tó fún ìyàwó ẹ̀ láàyè láti fò láti gòkè. you are a real man a real man. thank hmm. you. I don't think I'll have someone like you again. So <laughs> let me just be with you forever. <laughs> Ayaba ayaba. Ó bá dúpẹ́ lọ́wọ́ ọkọ yìí tó ti ń tọ́jú yín láti bí ọdún méjìlá sẹ́yìn. Ọkọ mi, hmm. olólùfẹ́ mi, tèmi nìkan ṣoṣo. Hmm the husband of my youths, mm. father of my beautiful children. Mm. I love you. Thank you. Thank you for taking care of me. Thank you for loving me the way you do. Mm. Thank you for being a real you. Thank you for living exemplary. I mean, only real men is like you, and I'm grateful to have it. Hey, Shiru, ah, Ah, ah, bàbá wa gan wọn ń fìlì ẹ tó bá ń gbọ́ yìí dé fìlà. ó wọ tó yẹ bí ara. ó wọ ni ẹ yẹ tó ra bá mi gbé e sílẹ̀ kan náà pé ah, ó pọ̀. I think it's billions I want now. <laughs> ẹ̀rọ ilé ilé bá mi gbé ti fún dádì ah, ẹ̀kọ́ wọ́n ń ta àṣé wọ́n ń ta kíìsì mi ẹ̀sìn rẹ́ǹtì ìyàwó ló bá tán ó dá mi lójú pé ẹ ti gbádùn ara yín dọ̀bà lórí ètò ilé mi. a máa gbádùn ara wa títí láéláé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe àdúgbò <laughs> títí dọjọ́ ògbó ẹ ṣe àdúpẹ́ yìí dìlà láyọ̀ mi fàpẹ́ yín wá sórí ètò àdúpẹ́ àgbọ̀yàn lórí ètò orísun. thank you ẹ ṣe. Eh. Eh, ní èdè Ìgbò. Eh, ilé aláyọ̀ ana m ekele gị daalụ Chineke gọzie gị God bless you. Ọlọ́run gbọ́ gbogbo <laughs> hmm. <laughs> ẹ ṣeun adúpẹ́ ẹ ṣe adúpẹ́ Ọlọ́run àtúbọ̀ máa tòkọ ìgbéyàwó yìí síwájú àti síwájú sí láṣẹ Ọlọ́run ọba together forever lórúkọ Jésù ẹ lọ́wọ́ ẹlẹ́hẹ̀ẹ́ òní ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀fọ̀ fún kọ́ ìyẹn ò jẹ́ ọmọ ìdílé aláyọ̀mí wọ́n ń fakọyọ lórí ètò léni bẹ́ẹ̀ dẹ̀ rèé àmọ́ bí wọ́n ti rí bí wọ́n ti mọ ara wọn tó sí léni a ti kọ́ ọ̀pọ̀ ẹ̀kọ́ lára wọn tẹ́yìn bá fẹ́ tẹ̀lé wa lórí Orísun tẹlifíṣàn àti Orísun TV náà ni ẹ tẹ̀lé wa tó bá jẹ́ èmi àti Ọ̀nàbàjò Ọláwálé ẹ mi lórí gbogbo social media handles mi orúkọ mi ti ìpadà Ọlá Ọ̀nàbàjò ni mò ń jẹ́ ìgbéyàwó wa a máa dùn a máa lóyún kò sì ní í kàn fún ìṣẹ́jú kan láṣẹ ọlọ́run ọba nígbà táwọn ní kí n tó fi pàdé yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin ìdílé aláyọ̀mí ẹja àjọjù wọ́n sàwọn aráalé àwọn aráalé rèé lọ́ọ̀kan ẹ àdúpẹ́ ó dìgbà kan.